بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنا أسواجون شرع وتعطيني الدرة المذيئة المذيئة في عقد أهل الفرقة المرضية حجتي أثر أحمد بن محمد بن سالم السفاريني رحمه الله تعالى فصل يذكر تعريف في فضل الصحابة جملة الجلالات من الصحابة لقبوا láì قال المؤلف رحمه الله وليس في الأمة كالصحابة في الفضيل والمعروف والإصابة وليس في الأمة كالصحابة في الفضيل والمعروف والإصابة وليس في الأمة kò sí máàlì ọmọ àṣọhábà ẹni tó dàbí àwọn sàábí àti ṣe tàrífù ta ní jẹ́ sọ̀hábì fún wa òun ni mọ̀lákìyà nàbí yàmọ́ mìíràn wọ́n ta aládàálík ẹni tó pàdé anábì sọlá àlẹ́ sọlá lẹ́ni tó nígbàgbọ́ ó sì kú lórí ìmánìyàn. قال ابن حجر العسقلاني رحمه الله àwọn wàláwò tàkàlà láti rí dá kódà kẹ́niyàn kó ṣe rí dá kó tó wá padà sínú Islam sọ̀hábì náà ni kò sí náà lè ọ̀nà yìí ká sọ̀hábà ẹni tó dàbí sàábì fìlìfàwé nínú ọlá wal ma'rufi àti dáadáa wal isaba àti ká sí nǹkan kọ́kọ́rẹ́tì. حسن طلع بيسعدي سعدي فإنهم قد شاهدوا المختار وعينوا لأسرار ولأنوار فإنهم قد شاهدوا المختار وعيان لأسرار ولأنوار فإنهم درجة صحابة قد شاهدوا المختار وتقاني òjíṣẹ́ ọlọ́run tá a sàlẹ́sà sọ̀lá àlọ́sọ́lám wà áyà nílé àṣìrọ́rọ̀ wọ́n rí àwọn àṣírí nǹkan tó pamọ́ nọ́ọ̀sì tí wọ́n hẹ̀ sáwọn ẹlòmíì wọ́n hẹ̀ sáwọn dáadáa tó kílẹ̀ sí wọn wọ́lẹ̀ àlèwárọ̀ àwọn ìmọ́lẹ̀sì wọ́n rí báyìí wọ́n fojú irinjú pẹ̀lú rẹ̀. wọ́n já àdùn fìlà ìhàtàbánà dènà lẹ́họ̀dà. فقد سمل أديانا وجاهدوا في الله حتى فانا دين الهدى وقد سمل أديانا قل وجاهدوا في الله àwọn sábẹ́ ní jagun torí tọ́lọ́hún àtàbáná tó fi padà hàn díìnù lèhódà ẹ̀sìn ìmọ̀nà tó fi hàn ọ̀kọ̀dì sàmàlẹ̀ àdìyánà ẹ̀sìn ìmọ̀ náà ní ti wá ga ju gbogbo àwọn ẹ̀sìn yòókù lọ. وقد أتى بمحكم تنزيل من فضله ما يشف للغليل وقد أتى بمحكم تنزيل من فضله ما يشف للغليل من لقد أتى أقا أتوا في محكم tẹ̀síìlì nínú èyí tá a fi parí àlàyé níbi ìsọ̀kalẹ̀ rẹ̀ alukurani nìyí o mi ń fadìlì yìí ń ìwọ̀n tó sọ nípa ọlá àwọn sàbẹ̀yàn mọ yẹsi fi lélẹ́gẹ̀lélẹ̀ ohun tó lè ṣèwòsàn fún ẹni tó ń gbẹngbẹ tó tún níjà ọ̀rọ̀ mi lórí ẹ̀ mọ́ ní sọ́tún fatihi ni ọ ní sọ́tún hadidi ni ọ ìyá kẹta ní jẹ́ sọ̀hábà àtàwọn àyà mi rẹpẹtẹ ohun tí ó tó yàn tí yàn oníṣẹ́ tún béèrè ọ̀rọ̀ mọ́ kẹta ni wọ́n ó ti wá nínú àlùkò àná alápọ̀nlé tó sọ nípa ọ̀la wọn. وفي الأحاديث وفي الآثار وفي كلام القوم والأشعار وفي الأحاديث وفي الآثار وفي كلام القوم والأشعار. وفي الأحاديث mo tí ó tó yàn nípa àlàyé ìkìlọ̀ láti ń bẹ fáwọn sàhábà ó wà ní àwọn àhàdíìsì ànábì sọlá àlẹsọlá wọfí àṣàr ó tún wà nínú àwọn orí pa àwọn ẹni ìṣáájú rere. وصديقها على وصحابة وفي كلام القوم خطوة نبيورا ويجو وصا والأشعار أتيت في قول وفي صديقها والتي بفعل صحابة ما قد ربى من أن يحيد ونظني عن بعضه فقنا خذ من حكيم من قد وبى من من قد وبى من أن يبيت الهزم عن ربه فأثنى وهو من علم من ما قد ربى إليه تبقى تبقى كله من أن يحيط نظمي ju kí orin mi yóò rọ kiri káàrí kókó gbẹ wá lọ nípa kórin mi yìí kọ́rọ̀ kiri ká à ń bá àdéhì kó mú apá kan wá ná àwọn àlàyé ọlá tí wọ́n sọ nípa àwọn sàhábà fàkànnà yóò ayọ̀ ọkàn wà kó ní nàìjíríà kò sì lọ mú ọlá wọn àlàyé ọlá wọn ni lọ mú nínú mímọ̀ lọ mú nínú mímọ̀ kó má lè fi ọkàn bá wí tiẹ̀ wàhálà rúmìnà lè kọ́ òdìlẹ̀ rèé. فليزري بفضلهم مما جرى له تجري من للقول الذي قد يزري بفضلهم مما جرى له تجري يعني واحذر واحذر من الخوض الذي قد يزري صورة فون ìmọ̀ كانوا بله. àwọn sọ̀hábà alẹ́dì ìkọ́dé yóò gírí èyí tó lè pa àlébù bá bífàbù lè yẹn ọlá tó ń bọ fún wọn mímọ àjára nínú nǹkan tó ti ṣẹlẹ̀ sí wọn rí wọn láwọn tẹ́lẹ̀ rí kódà kọ́ ọmọ kódà kọ́ ọmọ báyìí sọ́ra fún nǹkan bẹ́ẹ̀. فإنه عن اجتهاد قد صدر فأسلم فأسلم هذه كلمة محمد فأسلم أذل الله لهم هجر فإنه عن اجتهاد قد صدر فأسلم أذل الله لهم هجر فإنه متعارف لكل في بلاوية عن اجتهاد قد صدر آه. إن كان قد صدر عن اجتهاد á jáde láti bí ìyànjú sí bí ohun tó ṣe pé kò lẹ́rìí wọ́n ló yànjú sí nǹkan yẹn àwọn ní kíní yẹn fi wá lọ mú àléébù wá tó mú láì fi wá hmm. aslam ìwọ là nínú ìmọ̀lọ́kẹ́nubọ̀lẹ̀ nípa ohun tó lè kálébù bọ́lá àwọn yẹn azalọ́lọ́hùnmọ́láhùnmáhájáwó. ọlọ́run ọyẹ̀yẹ ẹni yòówù tó bá ta àwọn sábẹ́tì tẹ̀yìn àwọn lódì tó bú wọn. وبعدهم فاتبعون أحرى بالفضيل ثم تابعهم قرا وبعدهم فاتبعون أحرى بالفضل ثم تابعهم قرا وبعدهم ليا وصحابه ọ̀tàbí ọ̀húnà àwọn ọmọ kí wà wọn sàbí tí wọ́n tẹ̀lé àwọn sàbí àhàrọ̀ bìlfàwùlé àwọn náà fi ń lẹ́tọ̀ọ́ sí ọlá àbọ̀lá ni wọ́n ọmọ tábì ọ̀hún lẹ́yìn náà ni àtìbá àwọn tábì ẹ̀yìn náà àwọn tí wọ́n tún kúrò lọ́dọ̀ àwọn ọmọ kí wu àwọn sàbí tó rọrùn lápapọ̀ àwọn náà tún lọ́tà sọ wọ́n lẹ́tọ̀ọ́ sí ọlá àwọn sàbí ọlá àwọn tóbi àwọn tó kí lọ́dọ̀ àwọn sàbí àwọn náà tún lọ́la àwọn tó tún lẹ́tọ̀ọ́ sọ́lájú òun tún làwọn tó tún pé lọ́dọ̀ àwọn ọmọ kéwu àwọn sọ̀hárà fàbùlón fásilón ìpẹ́kà tún ni fi kàrọ̀ máa ti lẹ́hàmúníyáhí nípa àwọn àpọ́nlé àwọn ẹni ọlọ́run àwọn olùsúnmọ́ ọlọ́run àwọn wòlíì ọlọ́run ká má gbàgbé ẹ̀dá ni wòlíì ọlọ́run ọba dẹ́dẹ́ ni alā inna awliya Allahi lā khawfun alayhim wa lā hum yahzanūn ẹgbọ́ àwọn wòlíì ọlọ́run kò sí ìpayà fún wọn wọn ò sì ní ìbànújẹ́ ọlọ́run wá sàlàyé pé tani wòlíì ọlọ́run bíi pé béèrè wa àlẹ́bí na àmàlù ọ̀tàánù yàtàkùn àwọn tó nígbàgbọ́ tí wọ́n ti jẹ́ ni sí ìmọ̀npáyà ọlọ́run ẹ̀yà di wòlíì ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ ìmọ̀nù di màánà kẹ́límà èyí ó tún wá di wòlíì ọlọ́run pẹ̀lú àtàkùn wa ìpayà ọlọ́run tó tọ́ lọ́sí pé sí ọlọ́run lèèyàn máa sì má sí ọlọ́run èèyàn fi rẹ̀ àwọn nǹkan tọ́lọ́run bá tún ṣe lọ́rùn èèyàn yóò dùn ní mọ́ nínú sọ̀lá ọ̀sọ́ ọmọ ọ̀zàká ọ̀lẹ́hàjì àtàwọn àdètò àwọn tọ́lọ́run tó kọ́ nǹkan rẹ̀ yóò ti ṣe pé ní ọ̀run yóò sì wọ́n bẹ́ẹ̀ àwọn kí èèyàn fi dìbò sí ọlọ́run ẹ̀ bá sọ̀rọ̀ èèyàn kó àwọn nǹkan kan tí ò kọ́ mọ́ máa ṣẹlẹ̀ látọ̀wé yẹn ohun tó ṣẹlẹ̀ yẹn ló máa ń pè ní karama lọ́dọ̀ àwọn ẹni tí ààrí ímánì lára wọn tààrí tẹ́síwà lára wọn tààrí ìdódédé lára wọn sẹ́hẹ́rù ní nǹkan ni wọ́n máa jẹ́ lọ́dọ̀ tó sọ nípa àwọn ànábẹ́ ọlọ́run wọ́n ń pè ní aya nínú àwọn èdè tuntun wọ́n ń pè ní mọ̀ọ́dúnrún àyà àwọn ni àwọn tí a lè rí náà sùn lórí nínú al ni ọ àbí nínú sọmọ àjíza nìyí òun jẹ àwọn ọ̀rọ̀ tuntun tí wọ́n padà fi ń pè ohun tí ń tọ́wọ́ àwọn anábì Ọlọ́run ṣẹlẹ̀ àyà nìgbè tán rẹ̀ Ọlọ́run máa ń fa àwọn anábì ní àyà àyà yẹn náà ni wọ́n padà sọ di mọ ìyẹn sáwọn anábì Ọlọ́run ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n táwọn ànábì ọlọ́run táwọn kan jẹ́ olùsúnmọ́ ọlọ́run táwọn náà ṣe àṣẹ ọlọ́run kàràmá tí wọ́n máa wáyé látọwọ́ tiwọn kí ni wọ́n á ní jẹ́ kàràmá òun ni ohun tí ọkọ mọ̀ yẹn èdè kì í sábà ṣẹlẹ̀ lọ́kọ̀ ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwọn wọ́n di kàràmá nìyẹn. وكل خارق عتا عن صالح من تابع بشريعنا وناصحين وكل خارج أتى عن صالح من تابع لشريعنا وناصحين وكل خارج أتى عن صالحين gbogbo nǹkan tí ì sábà ṣẹlẹ̀ tí wọn bá kí ni yọ pọ́sibù àtà ansọ́ọ̀lì ń tọ́wá látọ̀dọ̀ ọ̀sọ̀ tí wà nù àwọn ọmọ yẹn yóò padà dùn wọn wọn ọmọ ńlá ń ṣe ń bì á kò yé wọn kankan nígbà hmm, tí torí ẹ kó nílùú mi wà síbẹ̀ gbogbo nǹkan tí sábà wáyé tó wá látọ̀dọ̀ kì í sábà kì í pọ́síbù láti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó wá látọ̀dọ̀ ẹni rẹ̀ ní ń tàbí ẹ̀yìn lè ṣàrẹ̀ iná nínú ẹni tí ń tẹ̀lé ṣẹ̀rí àwàyè wọ̀nà ṣèṣin àti ẹni tí ń ṣe nàṣíhà fún ṣẹ̀rí àwàyè ìdúró tó bá ṣẹlẹ̀ lánàá àìlè ọ̀kan síbù tọ́já mi ìyanu. fa iná mìíràn kára màá ti lẹ́tì bí hánà kó lo fàkófò lélẹ̀ adélá. fa iná mìíràn kára màá ti lẹ́tì bí hánà kó lo fàkófò lélẹ̀ adélá. wọ́n lo fàkófò lélẹ̀ adélá. wọ́n ní fa iná ha nǹkan yẹn nínú àlìkàrà àmáàtì lẹ́tì ọ wà nínú àwọn àpọ́nlé èrò ewé bihánà kúlù pẹ̀lú ẹ̀ làwọn máa fi sọ á máa sọ àpọ́nlé yẹn fákòfò lélẹ̀ àdìlà ìwọ kóra ló fún kí ni ọ̀pá ẹ̀rí níbẹ̀ má kà wí pé à àfáà kà dé alọ́jọ́ kan wọ́n kàn fi orí rìn ní má sì bẹ́ ẹ̀rí ni mú wa. wọ́n máa ń náfa àmì ń zàwé dọ́lá فقد أتى في ذاك بالمحال ومنفاها من ذوي الضلال فقد أتى في ذاك بالمحال هنا ومنفاها حين بعثت كرامة من ذوي الضلال نينا وانتو فقد أتى في ذاك بالمحال wọ́n tọ̀hún ti mú wá níbi nǹkan yẹn بالمحال nǹkan tó jẹ́rọ tí irọ́ لأنها شهيرة ولم تزل في كل عصر يا شقاء أهل الزلل لأنها شهيرة ولم تزل في كل عصر يا شقاء أهل الزلل يعشق أني لأنها nítorí pé àwọn kàràmáàtì yẹn ṣẹ́hìn ìrọ̀tún wàlámùtà gbàlẹ́ kò sì yẹ kó gbò fi kúlẹ̀ àṣírí a máa ń rí ní gbogbo àkókò kọ̀ọ̀kan bí a ṣàkọ́ àhìlẹ̀ ìzàlẹ̀ ẹ wá bá wọn orí ibú tí ó jẹ́ táwọn ẹni tí wọn ò dó déédé tí wọ́n fi kú níbi wọn tọ́lẹ́rì yẹn ló ń ìpín kàtó rẹ̀ fílímù fáwọ́bọ̀ láti bẹ́ẹ̀nà ìbàṣàrí wàlìmọ̀lá ìkà ìgbé ọlá jùlọ ìmú ọlá wa láàrin èèyàn àtàwọn màláìkà àwọn èèyàn lọ́lá ju màláìkà lọ àbí màláìkà lọ́lá ju èèyàn lọ. àfààní wà ń dáná tẹ̀fọ́bílù àyàní báṣà alámàlàkì rọ́bì náà ká màṣítà àárò. وإن لنا تبديل أعيان البشر ó lè wà ń dàná lọ́dọ̀ tiwa o tẹ̀fùlélu àyánu ìbáṣà ìfúnlọ́lá jùlọ àwọn ojúlówó nínú ẹ̀dá inú ènìyàn kan bí ànábì àdámọ́ ni alayhi salatu wassalam àlámàláàkì rọ̀bìnà ọlá àwọn ju àwọn màláìka ẹlẹ́dàá wa lọ kàmáṣùkà ha gẹ́gẹ́ bó ṣe gbajúmọ̀ èyí ẹ ti da ádámọ̀ tí ẹ wá náà lùkọ́ ánìyàn wọ́n yìí sọ̀rọ̀ àti sọ̀rọ̀. ọ̀làwọ̀ máa ń kọ́lá sí wa hazafutara ọ̀kọ̀dé ta àdá fìlímà kan lé wájú tààrà. wàhálà máa ń kọ́lá sí wa hazafutara ọ̀kọ̀dé ta àdá fìlímà kan ó ní ọwọ́ aṣọ báyìí pé ọmọ ń kọ́ là sí wá hádà ìfúsára ẹni wọn bá sọ fún yàtọ̀ sí wọn ta wí pápá kan náà àwọn èèyàn sì tún lọ́lá ju màláìkà lọ wọn dọ̀ wọn dáadáa pa lọ. àkọ́dítà á dá fílímù àkọọ́lẹ̀ o ó tún ti kọjá àlá náà ọ̀rọ̀ tí ń sọ wájú tààrà ó gbóyà níbi ọ̀rọ̀ rẹ̀ tí ń sọ. àlìbáàbò sádísù fi díkìrì ìmáàmá tí wọ́n mú ta àlèkọ́ọ̀tì hàn àbí wà mú làkọ́ọ̀tì hà nínú ọ̀nà tẹ́fà tá a fẹ́ sọ nípa ìmáàmà ìjálàfẹ́ àtàwọn nǹkan tí ó jùrọ̀ mọ́. ọlọ́gbìnà lè ọmọ tẹ̀lé ìsìláàmì fi àṣírí kánà àmì ìmáàmì. ọlọ́gbìnà lè ọmọ tẹ̀lé ìsìláàmì ó ní wọ́n láàgbè náà kò sí rí rọrọ̀ lè ọmọdéle islámi fún ìjọ mùsùlùmí tí kò lè àṣírí ní gbogbo àkókò kánà á ní ìmáàmì tíjọ ni ó wà rọrọ̀ tí ò ní láṣáájú kò ní nílé mọ́mú àwọn ìjọ ni wọn rárá ìmáàmù ni. يذب عنها كل ذي جحود ويعتني بالغزو والحدود يذب عنها كل ذي جحود ويعتني بالغزو والحدود هم يذب عنها tó aṣáájú ní aláṣẹ ni ní ọmọ adáàbòbò ìjọ yẹn ààbò lè jù ó gbogbo àwọn ẹni tí wọ́n bá ń jiyàn àwọn ni ó ìjọ yẹn wọ̀yá àtẹni ìbìlẹ̀ngánwín yóò tún ṣàkólé kan ìjà bí irú àwọn àwọn olórí ibú tí wọ́n ya wọ̀yá stéètì nísìn láti bí oṣù méjì sẹ́yìn ìmọ̀ọ́mù yẹn àwọn ní ipò táwọn Tinubu wà àtàwọn Ṣèyí Mákindé tí wọ́n lọ gbé amútàkìlọ̀ rẹ̀ nínú nǹkan tí mọ́mú ni wọ́n máa ṣe nìyí kò wá sọ̀rọ̀ fúnjọ tí ọba nílé mọ́mú yẹ̀dú bu àyìnhà tí wọ́n máa dáàbò bòjọ́ ni kúlà lè jù fọwọ́dé gbogbo àwọn ẹni tí wọ́n jẹ́ olùjìyàn ọ̀yá àìsàn ní ìgbìlẹ̀ lásìkò yóò tún sàkólé ogun ogun ni lóyè tí wọ́n ń jà yẹn hàn wàlùfòròdì àti fífún ní jìyà ẹni tó bá lẹ́tọ̀ọ́ sí jìyà bọ́yọ̀ jalè ni wọ́n gbẹ̀wẹ́ apá àyàn ni wọ́n pàdé وفعل معروف وترك نكر ونشر مظلوم وقمع كفر وفعل معروف وترك نكر ونشر مظلوم وقمع كفر قل وفعل معروف تصف لمامون يوم عشدادا يوم عشدادا وترك نكر يوم تبا جايدا يا قاتي ونشر مظلوم يوم ساتي لين كنيو ẹni tí wọ́n ṣàbòsí fún ọ̀pọ̀mọ̀ àìkú fúrin àìní gbàgbọ́ yọ bàjá. wà á kọ́sí máa lè ń fa ìwà lè kárájí wàlá hòhó wọ́n sọ̀rọ̀ fòfé ní hájí. wà á wà mọ́ lè fa ìwà lè fọwọ́ ọ̀rọ̀ jẹ́ wàlá wèlé wọ́n sọ̀rọ̀ fòfé ní hájí. lórí wà á kọ́sí máa lè fa ìwà lè gbowó ìfà wọ́n bá lọ jẹ jagun wọn ò wá jẹ àwọn kásá lọ wọ́n bá da gbogbo dúkìá àwọn ẹlẹ wọ́n ń pè ní fáìwù yọ gbà mẹ lèmọ́mọ́ ni yọ gbà nínú ọ̀rọ̀ ìfà owó ìfà wàlìkàràjì yóò tún gbà nínú owó tí ń wọlé fún ìjọba wọn náà nìyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí ká sọ wípé yóò gba dúkìá tó bá jẹ́ ìfà yóò tún gbowó kínní wọlé owó ìsàkọ́lẹ̀ wọn náà nìyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n sọ̀rọ̀ fífi mi ní hajj wọ́n tún máa ṣéǹjì lánàá ìyípadà nínú lánàá. wọn náà sún bí ihe bẹ́ẹ̀ náà ṣe wọlé ìjùmáì وقهره فاحل عن الخداع ونسله بالنفس والإماع وقهره فاحل عن wọ́n ní wọ́n násìbòhó bí násì káàbà yẹn lè mọ́mú yẹn pẹ̀lú ẹ̀rí wà lè jìmáàì bí mọ́kàrí ti wà òṣìṣẹ́ ọlọ́sọ pé lábá báyìí náà fi sọ lórí lójú ayé rẹ̀ wọ́n lè jùmọ̀ àyà àti ìfẹ́nu pa àwọn èèyàn ọkọ̀ ìrùbú àbó òun lọ́dẹ̀ lọ gbé ìdàbà yorùbá ẹni tí mẹ lórí ìjọba rẹ̀ alábọ́bí àbẹ́sí gẹ̀ẹ́sì ó lè jẹ́ pẹ̀lú ẹ̀rì tètè ṣẹ̀ṣẹ̀ tó wá pé lábá bá kú lágbájá ló kọ́ bọ́bẹ́ àbí kẹ́ni àwọn yẹn sì kò pé lágbájá la tó lójó lórí wa ọ̀nà kẹta kọ́ lọ bá ẹni tí mẹ́mẹ́jà kọ́ bọ́bẹ́. àtìgáàjì tọ́ ó ní fàkọ́l ánìlìkìdáì ìwọ kúrò níbi kí ni fakol anilikidai iwo kuro nibi وشرطه لإسلام والحرية عدالة سمع مع الدرجة وشرطه لإسلام والحرية عدالة سمع مع الدرجة هنا وشرطه ما جاء مضافيا يعني أساجه àlè ìsìláàmù àwọn ní kọ́ńtà àwọn jẹ́ mùsùlùmí wàlẹ̀ ọ̀rọ̀rí ìyá àti kọ́ńtà àwọn jẹ́ ọmọlúwàbí àdáàlà tó ń kọjá ní dọ́gba sàmù à ń kọgbọ́rọ̀ mọ́ àdàrí ìyá kó tó jó ní mímọ́ wà á ń yẹ kú nàmí kúra ìṣe náà lè máa. مكلفا ذا خبرة وحاكما وأن يكون من قريش علي mùsàlá bá ń ta kéwì ọ̀nì wá. kí ló dé torí ọlọ́run. mùsàlá bá ń ta kéwì ọ̀nì wá á kí mọ́. ẹ ṣàkẹ́ ìjà àdàlù lójijì ni wàá yẹ kó nàmì nkùrẹ́ ìṣìn àlímà wọ́n sì gbọ́dọ̀ jẹ́ onímọ̀ tí wọ́n jẹ́ fámìlì kùrẹ́ ìṣìn nìyẹn rẹ̀ mọ̀kàlàfán yóò jẹ́ níta àti gbé wọ̀kọ́ lọ́rùn záàkì bọ̀rọ̀tì tó ti ní òye wọn hákìmọ̀ yóò tún jẹ́ adájọ́ tàbí ká pè ní ọ̀jọ̀gbọ́n wọn kò mọ ọtẹ àwọn àmúra ọhún fi má àmá má làmúyẹ kó ń bẹ mọ ń kàrí nǹfọ yóò tàbá. àwọn ọtẹ àmúra ọhún fi má àmá má làmúyẹ kó ń bẹ mọ ń kàrí nǹfọ yóò tàbá. ó nà ọkùnrin mọ̀tẹ́ àmúra ọhún ìwọ tí wọ́n máa tẹ̀ láti rẹ̀ fíìmà amaru níbi ohun tó bá pa láṣẹ máa làmúyẹkùn bí mọ̀nkárí tí ọba pàṣẹ mọ̀nká ìbàjẹ́ ọyà kẹdàrú èyí tó ti pa sọ̀ra fún láàbà sọ̀ra fún bàjẹ́ yẹn fásilón ìpín kan tún ní ìlà amúrì bíl màrúfì o nípa pípàṣẹ dáadáa ọ̀nà yìí ánìlì mọ̀nkárì àti kátúkọ̀ nípa mọ̀nká. wọ́n àìlọ́ ń bẹ màrúfù ni mo ti ṣẹ̀rí àmọ́ ìpín dáadáa ni. من ohun tí sẹ́rí àtakò pa ìdáni. واعلم بأن الأمر والنهي معا فرض كفاية على من قد وعى واعلم بأن الأمر والنهي معا فرض كفاية على من قد وعى قل واعلم والأمر بأن الأمر dáadáa yóò pàṣẹ dáadáa wọ̀n náà háyà àti kíkọ ìbàjẹ́ fárúgọ́ kì fáyà tí o ọ̀rẹ́ yẹn títò ni táwọn kan bá ti ṣe èrò wa náà lálẹ́ gbígba wáàsù aláàmọ̀ nǹkan ti wá ọ̀rẹ́ yẹn títò lọ́jẹ́ fẹ́ni tó bá nímọ̀ tó kó nǹkan sọ́kọ̀ lọ dáadáa torí kọ́ wa mbẹ́ ìpè máa ń rọ àmì kó mú nkàrà lọ ìlànà sọ̀lá sàláwí nínú àdéhùn àbí sàyìn lè lọ́kọ́ dédé ẹni ọba rí mú nkàrò rírì yẹn ró ìyá ìlmíyà fàlẹ́ yọ̀ká yẹ̀rù yẹ́rì kọ́ fọwọ́ ẹ̀yìn fàyín lábẹ́ ẹ̀sítẹ́tẹ̀ tí ọba alágbára fàbí lisáàlì kọ́ fàhún rẹ̀ yìí fàyín lábẹ́ ẹ̀sítẹ́tẹ̀ tí ọba tó lágbára fàbí kọ́lbì kọ́ fọkàn rẹ̀ yìí fọ̀gáàlì ká ọ̀dọ̀ àpòlì ìmán ìyẹn lọ́lẹ́jù ní ìmán. sọ nípa bẹ́ẹ̀ lọ́ọ́ mọ̀ pé pípàṣẹ dáadáa kíkọ ìbàjẹ́ àwọn méjèèjì lárúgbọ́ kìfáyà tí wọn ọ̀rẹ́ yẹn ti tó lọ́jẹ́ àlámọ́ńkọ́díwà á lórí ẹni tó bá ti nímọ̀ tó ti kó tó kó mímọ̀ sọ́pọ̀lọ́ dáadáa tó mọ̀ pé àìdá lèyí dáadáa lèyí. wà á yẹ kó ń da wà á ṣe ìdáhùn tá na àlẹ́ yìí láàkè ń ṣàròpọ̀ ó á yá màná. wà á yẹ kó ń da wà na àlẹ́ yìí láàkè ń ṣàròpọ̀ ó á yá màná. oye wà á yẹ kó ń dá tọ́bajá wípé dá háá dá tọ́bajá wípé léyìí wáhìdá òun nìkan súnà lónímọ̀ nípa mọ́kárọ̀ àti màrúfù tààjànà alẹ́ yìí ó ti di ọ̀ràn yẹn ojúlówó lọ́rùn tiẹ̀ láti pàṣẹ dáadáa láti kọ̀ bàjẹ́ láàkí ń ṣàrùtù wo ayé àmàna àmọ́ májẹ̀mú rẹ̀ ní kọ́kàn rẹ̀ ọba rẹ̀ pé òun ní ipa wọn. wọ́n bá dirí pé tóun bá sọ̀rọ̀ tó bá gbá òun mú wọ́n dá òun ní apá ni yóò dákẹ́ ni àwọn oníwó ṣe ṣe pé òun nìkan lọ́wọ́ àníkà tọmọ tó tí ó fi bá àwọn yẹn sọ̀rọ̀. wọ́n sùbẹ́rẹ́ wọn ṣe lèmìlíyàdì wà lẹ́sánì lèmúnkàrí wà zàrí mi nànàkọ́sọ́ ni. wàṣírí wà ṣe lèmìlíyàdì wà lẹ́sánì lèmúnkàrí wà zàrí mi nànàkọ́sọ́ ni. ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ àdéhùn àfihàn yìí nìyẹn wọn padà mú wa lóhùn. wọ́n ṣe sùúrù wàṣírí lèmìlíyàdì kọ́ yẹ múnkárù pẹ̀lú ọwọ́ wọ̀lìsánì tó ọba alágbára ọwọ́ làhán lè múnkàrí o láti gbé múnkárù kù wàhẹ̀zár ìyẹn ni pé wọ́zìl lè múnkárì yẹ ìbàjẹ́ kúrò bìlìyẹ́dì pẹ̀lú ọwọ́ wọ̀lìsánì àti pẹ̀lú ahán wàhẹ̀zár mi náà nọkọ sọ́ni sọ́ra fún nọkọ sọ́ni ìmọ̀ àbíkọ́lì bìhìn nìyẹn tí ọba alágbára àti fahun yìí kọ́ fọkàn rẹ̀ yìí ọ̀nà ọ̀dọ́ alikada fún ìmọ̀ ìyẹn lọ́lẹ̀ jù nù ìmọ̀ni nùkùsọ́ọ̀nù wa ni ìmọ̀ni ni ọmọ náà ha àdínkù ni ọmọ náà ha àmà aláhu kọ́dírí takab fọkọ̀dé àtà mímọ́ bìhí yákọ́dé làjábẹ̀. ọmọ náà ha àmà aláhu kọ́dírí takab yàkùdí lè hajab ní ọmọ náà ẹni tí bá ń kọ àmọ́ aláhùn kọ̀dìrì sáká nípa ohun tóun náà ṣe tó ti gùnlé nínú ẹsẹ̀ ọ̀kọ̀dẹ̀ àtà mímọ́ bí i yàkùdí lè hajab ó ń tọ̀ ohun ti ṣe ohun téèyàn ó ṣe mọ̀lé lórí nípa a nígbà tí wọ́n sọ pé nǹkan ọ̀dà tí wọ́n wà lọ sí ọ̀làwọ̀ bá dá bìnnà fún sí i fọ́sá dá ha. عن غيها لا كان قد أفادها ولو بدا بنفسه فداها عن عيها لا كان قد أفادها ولو بدا بنفسه wọ́n bá bẹ̀rẹ̀ kíkọ ìbàjẹ́ mi rẹ̀ tọ́kọ̀ fúnra rẹ̀ náà fọ̀zádà tó dáàbò bẹ̀mí ẹ̀ nínú ìbàjẹ́ rẹ̀ ha nínú sìnẹ̀tẹ́mi rẹ̀ wá. làkàánà kọ́ dé àfádà ha yóò jáde bó ti sẹ̀mí rẹ̀ láǹfààní nìyẹn ṣùgbọ́n máa sọ pé nǹkan ọ̀dá ìwọ náà sì ń ṣe kí ni wá láǹfààní ohun tó ń sọ fáwọn ẹ̀ ló sọ pé mímọ́ bí iye kéde lájábùlẹ̀ nìyẹn mú wá ohun téèyàn ó ṣe mọ̀lẹ́ lórí pé àà tọ́ba ajá sí pé nǹkan ni ọ̀gá ń tòótọ́ ìwọ ò sí sí wọ́n bẹ́ẹ̀ so nípa bẹ́ẹ̀ ká chéǹjì mú ń kárò pẹ̀ lọ́wọ́ kì í ṣaláṣẹ nìkan lónìí o káṣíǹjì ẹ̀pẹ̀ láhán kìí solùmọ̀ nìkan ló ní ẹ hàn pé ìyàwó àbí ọkọ bá ti wí ó lè ṣéǹjì múnkàrú ìyàwó rẹ̀ pẹ̀lú mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run ní tóbìnrin bá ń jáde kó nú tẹ̀ láti ọkọ káìdò hóòlù ẹ̀sìn wá sí fún ọ wá sí ní mo ní ti wá látòrí ahọ́n ajá sí pé èèyàn ti kọ múnkàrú pẹ̀lú ahọ́n nìyẹn ó ní ẹ ọba tó sí wọn kọ wà àjòrò òun fún màdà ọjà ẹ má sùn tì níbùsùn mọ ẹ pa wọn tì níbùsùn wọn níbo nìyẹn ti wá láti bí ọkàn ẹ máa fẹ̀mí bá ká ní ìlọ kọ́ á tún gbọ́ wá dèrè ìbò wọ́n ẹ lù wọ́n níbo nìyẹn ti wá sọ fi ẹ̀ pé sọkúsọ ni máa sọ fún aláṣẹ nìkan wọ́n lè chẹ́ǹjì mú nǹkan lọ́wọ́ eh, àwọn àfáà nìkan wọ́n lè chẹ́ǹjì mú nǹkan lẹ́nu àwọn èèyàn yóò kàn ní kálíbù rẹ èèyàn kan lè ṣe mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ náà ni bàbá sọmọ ó lè pọmọ ẹ̀ láti ẹ̀kọ́ kírun lọ́dún méje tí ọba kírun ó lè lò ọlọ́wọ́ ọ̀làhùn ó lè ṣe سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك